Hmm. àjálù bíi ò mà ní ṣẹ̀wá o àwa ò mà ní bá wọn fara kááṣá ṣẹlẹ̀ aburú èyí tó lè ṣẹlẹ̀ yìí ó lé gbá kan yọrin lọ o ìpínlẹ̀ Abẹ́òkúta òun ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé hmm. àdánù òfòrè kò ní yálé ẹnìkọ̀ọ̀kan wa o ọjà tó wà ní Kútọ̀ l'Ábẹ́òkúta ń gbọ́ wípé iná mà jà raburabu ń bẹ kódà ó ba ọjà oní mílíọ̀nù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó bàjẹ́ ṣọ́ọ̀bù mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá nsàlẹ̀ márùn lókè ni wọ́n pè é àmọ́ rẹ́rẹ́ rùn o bẹ́ẹ̀ bá fẹ́ mọ bó ṣe wá ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àjọlọ́kẹ́ lọ́gbàlàyé lẹ́nu tó jẹ́ alákòóso àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń rí sí gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀hún nípínlẹ̀ Ògùn ká lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn báwo ló ṣe ṣẹlẹ̀ àti bíbo ni wọ́n dé dúró lórí ìṣẹ̀lẹ̀ bá bá padà dé àtẹ̀síwájú ó ti yá. So when I reached this place, what happened? What is the problem? I was told, I was told, I'm not there, that there's a generator here when the lights spark yesterday. There's generator, there's a gas, cooking gas here. That is what exploded to the upstairs yesterday. So that is what happened. They have looted so many places yesterday. they looted the markets yesterday. So we have to be on ground that everybody has to move out of the markets. So the police, they slept upstairs there. That nobody sleep in the market. Uh, uh, it was a power surge. Uh, one of the, uh, there's a Pamkana shop that um, that are uh, doing, uh, uh, let's say, recycling uh, some contents uh, through the Palm Canal so that is where there was, and the guy is using gas. I think there was a, a outbreak of fire, outbreak, and everything just exploded. So that's where it started from. Those are the Charlotte uh, outside the main uh, liquid markets. It happened here just because of all these chances that our people try to put down so that they can have something outside the main building to be able to sell their market. But now that they are seeing it for themselves, I'm sure that when the government comes in and tells them that all these chances must go, definitely they will agree with us that it has to go because it's one of the chances about um, 10 shops were affected outside. outside. and about five inside. And the five will have not been affected if the one outside is not here. The illegal structures outside, let me use that word, the illegal structures outside. The fire started from the illegal structures and erupted to the main building. But be that as it may, we always tell our people that they should keep safe. Like in because of our inspection now, we found out that um, the fire um, water something was built from the concept with this um, structure. So what we we as government we are going to do is go back to the drawing board search all our markets, identify those markets that has that, and make sure that water is supplied there, so that in case of this, um, in case of this kind of fire outbreak, they will be able to do like a first aid before the fire trucks, the fire tenders get to the place. Hmm. káàbọ̀ o òun lẹ ti rí yẹn o ara ní sọ ìkìlọ̀ rèé fún gbogbo àwọn ọlọ́jà bàbá máa kú ò ohun tá a bá mọ̀ pé ó lè fa jàǹbá tó máa fa pípè lóru àbí ká dọ́jà níjọ́ kejì kó jẹ́ ń ṣe ní kálukú máa káwọ́ lérí ẹ jẹ́ a ṣọ́ra ń bẹ̀ ẹ jẹ́ fún un tó kò ní jù báyìí lọ o lórí ètò yìí ẹ máa bá mi like ẹ máa mi share o kí wọ́n gbọ́ wa lákè kí wọ́n lè gbọ́ wa lóko káwọn tó wà lọ́wọ́ àrọ̀gùn àga náà kí wọ́n lè mọ̀ wípé àwọn òṣèlè wọ̀nyí òótọ́ ló jẹ́ nǹkan àfojúrí yàtọ̀ sí nǹkan àfetígbọ́ títí dìgbà míì ńkọ́ táwọn ìjọba àfojúrí lórí ìkànnì wo tv ó dìgbà.